الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú yọ̀ǹda Allah subhana ìtẹ̀síwájú yóò tún máa wáyé lórí tírà wa Zadu al-Ma'ad fi hadi khayri al-ibad kó tó di pé a máa tẹ̀síwájú lówùrọ̀ tó ní afẹ́fi àsìkò yìí ká gbèdí etí gbọ́ wa pé pẹ̀lú yọ̀ǹda Allah subhana láti di bóyá ọ̀la àkókò jẹjọ alhamis àwọn ìrántí kọ̀ọ̀kan àti àwọn àkíyèsí àti ìtanijí yóò máa wáyé lórí àwọn ahkam المتعلقة بشهر ذي الحجة àwọn àdájọ́ èyí tó rò mọ́ oṣù ذي الحجة oṣù hajj oṣù tó ní ẹ̀ṣà nínú àwọn oṣù tí ọlọ́run ọba dá pàápàá jùlọ àwọn tó ní ṣe nínú àti pẹ̀lú àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú oṣù Dhul-Hijja tó fi dórí ìdájọ́ tó lọ́ mọ́ àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi ọdún Eid al àtàwọn ìdájọ́ ẹ̀sìn sọ̀rọ̀ kọ̀mílẹ̀ iná gẹ́gẹ́ bí ẹran pípa eid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú yọ̀ǹda Allah subhana láti bóyájọ́ khamis ẹ̀rí bóyájọ́ khamis ẹ̀ a máa ṣe níwọ̀n kó tó di pé a bẹ̀rẹ̀ first lil hijjah àbẹ̀olúwa kọ́mọ́sà ṣẹ́wà kú lórí dáadáa ọjọ́ àsọdún ayọ̀ ọlá ìpín méjì olúwa. sọ ìtẹ̀síwájú lórí tíra wa zadul ma'aj lábẹ́ àkórí faslun fi malabisihi sallallahu alayhi wa sallam àwọn tó ní ṣe pẹ̀lú aṣọ tí ó ń ṣe ọlọ́wọ́n ọba wọ̀. والمواتن ولبس الخميص المعلمة والساذجة ولبس ثوبا أسود ولبس الفروة المكفوفة بالسندس láàrin olùmọ̀ wa tún dárúkọ àwọn ìran aṣọ mẹ́ta tí wọ́n máa ń wọ̀ nígbà náà àbí omi náà ń bẹ tó ṣẹ́kù títí dòní alxọmísọ ìran aṣọ kan ní tó ṣe wípé wọ́n máa ń fi àríìrí òwú àbí àríìrí wọ́n máa fi ń kùn nínú àwọn aṣọ tó gbajúmọ̀ yìí tó máa ní lọ́pọ̀lọpọ̀ ìgbà aṣọ tó ṣe pé ó ní òwú ó tún wá ní àbí iṣẹ́ lóde òní tó súnmọ́ nìyẹn àsọtán kóṣẹ́ sí tó ṣe wípé òwú tí wọ́n fi ṣiṣẹ́ sí òwú tó níye lórí ni eléyìí gẹ́gẹ́ bí àfijọ́ alhamisa nínú àwọn aṣọ tó gbayì nígbà náà òun lélẹ́yìí wọ́n máa ń ṣe látara òwú àbí kó jẹ́ awọ ṣùgbọ́n nàtàjù rẹ̀ bí wọ́n ṣe hún ẹ sáré wípé hariri bẹ́ẹ̀nbẹ́ òun náà tí wọ́n fi kọlifáì rẹ̀ ẹ̀rìn bí àdìsí kànáàbí ní tẹ́ẹ́fà abdulhamisa ọmọ ọmọ tí ayé wá ẹni tó ṣe pé ẹni tó múmú lẹ́nìí ẹ̀ òun náà ní ẹni tó jẹ́ ẹrú fún aṣọ wíwọ̀. gbàtà níbi ṣàlàyé àwọn ìran bí ìran imú ènìyàn ti ààyè múmú lẹ́mí wọn bàtọ́ fẹ́ mú ẹ̀dáǹpù ẹni tó jẹ́ pé ìtọ́jà rábà rẹ̀ kò sí tí ò lè tí ò lè filẹ̀ àbí tí ò lè tí ò lè tọrùn bọ̀ ti wọṣọ rẹ̀ gẹ̀dẹ̀ kọ́ wọṣọ ńláńlá kọ́ mọ̀ pé yẹ́s ibi ta ni ń èèkàn ní bọ̀ yìí aṣọ aṣọ rẹ̀ gẹ̀dẹ̀ aṣọ tá a nẹ́bi fi ó ní tẹ́ẹ́fẹ́ Abdul Khamisa a ọmọ òwe ti gbèsè ayé o ẹni tó ṣe pé ètò múmú lẹ́mìí ẹ̀ òun náà ní kọjáde ká máa fi yẹ lágbájá rẹ̀ ẹni tó ṣe pé akólé kan rẹ̀ ẹ̀rú lọ fún aṣọ wíwọ̀ Al yìí aṣọ yìí ni tí màá ní ṣùgbọ́n o kí ìwọ rẹ̀ ẹ̀kọ́ ni ìwọ ṣùgbọ́n nígbà tí èèyàn bá fi jẹ́rú fún un òun ló fi wá bí hadith yẹn níta fẹ́ wò ta fẹ́ lò láàrin yìí olùmọ̀wá ní wọlébísà lọ́mísàn oṣù ọlọ́run wọ àyìnrá aṣọ tó ń pè ní lọ́mísàn yìí òun náà la ṣàlàyé yìí ó lè jára owó ó lè jára awọ ṣùgbọ́n ìran àríyìí díẹ̀ wà ń bẹ́ẹ̀ olùmọ̀wá ní àlùmọ́ọ́lámá. ọlá míì kí ni túmọ̀ eléyìí ìyẹn ni pé kò dá bígbà téèyàn ní wọ́n ṣiṣẹ́ sí i nǹkan ní àpẹẹrẹ àlà ńbẹ lẹ́yìn ara rẹ̀ ọ̀tọ̀ láṣọ yìí ọ̀tọ̀ ní design wọ́n sáádájá ó sì tún wọ̀ yìí tí lámì tó wọ̀ lámì tó tó jẹ́ gidi wọ́n lábí sá kódà nínú àwọn àwọ̀ aṣọ mi kaná bí wọ́n jọ mi àwọ̀ dúdú ìwọ̀ṣọ dúdú ẹ̀rí ó padà wá nínú àwọn àwọ̀ aṣọ tànàbí tó wọ̀ ṣùgbọ́n èyí tó wá fẹ́ràn jù èyí tó fẹ́ràn jù òun náà lásọ funfun kódà nàbí ní òun ló dáa jù nínú àwọn aṣọ yín tẹ́ ẹ lè máa wọ̀ kódà bí àwọn òkú yín bá jáde láyé òun ni kẹfì rú wọn kẹtù lọ dágbére ìdágbére ìgbẹ̀yìn fún wọn tẹ̀lé fẹ́ lọ gbé wọn sí i tọ́ nígbà tí ń lọ bíyàn bá fẹ́ràn àwọ̀ kan kò sẹ́fọ̀ àwọ̀ àlàyé ń bọ̀ lórí eré yìí wọ́n ní wàlábí sàṣáwó báyìí àtiwádá ọ̀wọ̀sọ̀ dúdú o ọ̀wọ̀sọ̀ dúdú náà wàlábí sàlì fáruwà fáruwà yìí ṣíjú dì sí i. nínú ìran lárúbáwá wọ́n wọ aṣọ òtútù ní ìtò ìkì lọwọ a sì máa gùn wálẹ̀ ó wà ná àwọn aṣọ títí dìsín lárúbáwá a máa wọ̀ ẹ̀rí tí yóò yóò kì yóò sì irin yóò fẹ́ bi aṣọ òwú náà irun báyìí ara ẹ̀rí ìkì èyí ó sì máa rí òwú rẹ̀ wọ̀jọ̀wọ̀jọ̀ báyìí nínú òtútù ó lójú ibi tí a ní ìmọ̀ wá gùn wọ́n máa gùn wálé aya rẹ̀ ó sì fẹ̀ báyìí wọ́n kà máa ń ka mára báyìí náà ni eléyìí náà ń pè ní alifaruwa wọ́n wá ní alimakufufatu alimakufufata bisundus òun náà wọ́n fi àmì yẹn ni pé sundus eléyìí náà gbogbo àwọn asundus alxamu alxari gbogbo àwọn ará aṣọ tó ní àwọn àríyìrí nínú àwọn design tó ṣe ojú ń gbèsè nígbà náà ìyẹn ni pé tó dùn ún rí òun náà ní ìtumọ̀ asundus nínú àwọn nǹkan ẹ̀rí àmì tí ó tóbi tí wà lára aṣọ òun náà lélẹ́yìí wọn ni alimakufufatu bi sundus iṣẹ́ ń bẹ́ńbẹ́ pẹ̀lú ẹtí wọ́n ń ṣe látara sundus ẹ̀gbẹ́ kẹ́lìmọ̀ sundus náà ọ̀pọ̀ nínú alukur'an nígbà tó lọ́wọ́ bá bá ròyìn aṣọ tí ọmọ àlìjánná tí wọ́n wọ̀. وروى الإمام أحمد وأبو داود بإسنادهما عن أنس بن مالك رضي الله تعالى عنه أن ملك الروم أهدى للنبي صلى الله عليه وسلم مستقة من سندس فلبسها فكأني أنظر إليه أنظر إلى يديه تذبذبا قال الأسمعي المسانك أو المساتق هني فراء طوال الأكمام وقال الخطابي يشبه أن تكون هذه المستقة أن تكون هذه المستقة مكففة بالسندس لأن نفس الفروة لا تكون سندسا أني أوان وزوا من حديث يبي ملك الروم أبا روم أبا روم إنه أبا يه nígbà náà ó bùn ànábì lẹ́bùn nínú àwọn ẹ̀bùn tó bùn ànábì òun náà ni ìran aṣọ kan táǹpẹ̀ ní mùsàkà ní eléyìí náà ó súnmọ́ aṣọ òtútù tó gùn wálẹ̀ tí ọwá ní sundusi nínú òun náà ni ìran ọ̀kan nínú àwọn aṣọ tó níye lórí fọlábísà ànábì sì wọ̀ ó sì wọ̀ ẹ̀rí anasi wa ni fàkàánì andúró iláyàdé yí tẹ̀lẹ́lẹ́lẹ́ ó ní bí ìgbà tó òun kan òun tún wo ọwọ́ rẹ̀ méjèèjì ọwọ́ aṣọ méjèèjì náà tí atẹ́gùn gbé fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí olóńṣe ọlọ́run ọba wọ̀ tán wọ́n wá ṣàlàyé aṣọ wo ní jẹ́ àlùmọ́sáàtì. pé òun náà ni aṣọ tí apá rẹ̀ yóò fẹ́ yóò so ju òwe ẹ̀ lọ eléyìí náà tún jẹ́ ìran aṣọ kan tí òṣèlúwa òṣìṣẹ́ ńlá Muhammad alayhi salam tó wọ̀ tọ́ nínú àwọn àkíyèsí tó yẹ kára dára dó níwọ̀nba lábẹ́ ọ̀rọ̀ yìí òun náà ni ọba nínú àwọn ọba ayé tí wọ́n ṣe mùsùlùmí ó bu ànábì lẹ́bùn ọba kèfèrí mẹ́lìkù róòm ọba alágbára yìí eléyìí ó ṣẹlẹ̀ nígbà tí oṣù ọlọ́run tó gbé ìwé rẹ̀ dìde pé ẹ lọ fún wọn òjíṣẹ́ gbẹ̀yìn dé tí wọ́n sì kà á sí létí ẹ̀rí ó gbọ́ báyìí tó sì ti rí i pé anabi gbẹ̀yìn tó bá dé tó bẹ̀rẹ̀ iṣẹ́ òpin dé bá ọ̀la àwọn ni ń gbọ̀n báyìí lóòótọ́ kó gbà ṣùgbọ́n ní òun mọ̀ pé òdodo ó ti dé ọ̀la àwọn ti parẹ́ àmọ́ kó fi gbà yí pé òun gbà fún pọ́yà anabi ni ó ṣe kí ni o wọ́n á fi àwọn oríṣiríṣi ẹ̀bùn ránṣẹ́ nínú àwọn ẹ̀bùn tó fi ránṣẹ́ òun nìyí aṣọ tí a ní wọ́n ṣe látara sundusi níta fẹ́ lò láàrin yìí ni pé àtẹnudọ́ jẹ́ mùsùlùmí àtẹnudọ́ yìí ṣe mùsùlùmí oṣù ọlọ́run ọba ọgbà ẹ̀bùn ẹ̀bùn lọ́wọ́ wọn ìyẹn lè gbẹ̀bùn ọdún ẹni tí yìí mùsùlùmí ìyẹn sì lè bùn ẹni tí yìí mùsùlùmí lẹ́bùn so nínú àwọn rahmatu hadha din ń bẹ nínú ẹ̀sìn yìí ìkẹ́ ti bẹ̀ nínú ẹ̀sìn torí pé n ti ń bí ẹ bùnbùnbùn ẹ̀yì ó pọ̀ ẹ̀yì ó pọ̀ èèyàn lè fẹ́ wò pé à bóyá nìyẹn èèyàn fi hàn kan ó ṣeé ṣe kó padà nífẹ̀ẹ́ Islam ó ṣeé ṣe kí èèyàn fi fúyẹ́ aburú ẹ̀ ó ṣeé ṣe kọjá pé òun náà ó jẹ́ nìrè èèyàn fẹ́ fi hàn pé à ìwọ náà èrè la fi san rí wọn náà dà púpọ̀ ó wù mí kí mi ní ogun ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè jọ gàyàn níbi iṣẹ́ ó lè jọ ọmọṣẹ́ ó lè jẹ́ aládùúgbò yẹn níbi iṣẹ́ ládùúgbò nínú ìlú ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ ẹni tó tún wá jẹ́ aláṣẹ báyìí ní ṣókí ogun òjíṣẹ́ ńlá muhammadu lẹ́bùn anábìsí gbà inú ẹ̀ òun náà sọ pé aṣọ táǹpẹ̀ ní mustaqqa tó bíbá yìí láti olóyún pẹ̀lú yọ̀ǹda Allah a lórí nínú àwọn àràn nǹkan tá ànábì tún wọ̀ ní òwúrọ̀ ọ̀la wọn ní faslon wàṣárọ̀ tarawí ànábì ọ̀ra ṣòkòtò ṣòkòtò táwọn yìí tí ń lẹ́sẹ̀ méjì jẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀dà Allah àmà tẹ̀síwájú lórí eléyìí ọlọ́jà àmà gbà lórí dáadáa اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين